ìyá tó bí mi sáyé. ìyá mi o ìyá mi o ìyá là. mo lè rò wọ́n ní ó pé ọdún kẹta sígbà tí ó ṣe yẹn wá ní àwọn ṣẹ̀ṣẹ̀ ṣetán láti ṣègbéyàwó làwọn wá ṣègbéyàwó wọ́n ní ìgbéyàwó àwọn ti wá pé ogún ọdún báyìí ọjọ́ bíi ọpẹ́ ọdún mẹ́tàlélógún nìyẹn ṣẹlẹ̀ nígbà yẹn ṣùgbọ́n pé wọ́n ṣègbéyàwó wọn á kó wọlé ara wọn jọ ń gbé papọ̀ ọwọ́ ajé ọdún sẹ́yìn wọ́n ní látìgbà náà báyìí ó di mọ́dẹ̀ ni ó di mọ̀dẹ̀ ó di wápé wọ́n ní kò sì wá síbi tí eh, gbogbo ògbìyànjú náà ni àwọn ń ṣe eh, nípa pé ọlọ́run àwọn lọ sí bí òṣìṣẹ́ elétò ìlera wọ́n ní wọ́n sọ wípé kò sí problem kankan pé eh, ó wà òkè. Okay àwọn náà dẹ̀ wà òkè. wọ́n ní uh, tó sì jẹ́ wípé àwọn náwó àkẹ́ kí ló wá ṣẹlẹ̀ báyìí sá. ọ̀rọ̀ àjọsọ wa. wọ́n ní àǹtí ọrùn bọ̀dá orí nítorí wá ṣẹlẹ̀ wá ni ó gbé àwọn wá ṣé mọ́mí wá láwọn ti fẹ́ kọ̀ yín nítorí pé kò sọ ọmọ ni àwọn ní tiẹ̀ máa ń sú àwọn lóhùn pé ẹ ń gbọ́dọ̀ mọ́ bímọ ni <laughs> lágbájá tí n bá bímọ wọ́n mi ìmọ̀ tó ṣe o àfi kí n bímọ torí mo sọ fún ọ pé kó má jẹ́ kí n ṣẹ́yìn wọ́n lọ ìyún òun gan lásán níjọ́ tó bá gùn tó bá tí tó tí tí tí tí tí tó tó tí múdù ẹ̀ tó tó tó tó mú ìbínú wá ah wọ́n làwọn máa ń rígírẹ́tì ẹ̀ ah kò dé fẹ́ ṣẹ́ o ah! wọ́n láwọn tó pera àwọn pé ah làgbàjá wọ́n tó kóra rẹ̀ sí ah wọ́n ní máa dùn àwọn gan táwọn máa dẹ́kun ẹ̀sùn wọ́n ní ìjọ tó bá gùn ah wọ́n ní bọ́sẹ̀ kan níyàwó àwọn ọba fi jẹ́ náà lé ògbóró àbí mi sọ fún ẹ pé mi ṣẹ́yìn ṣé mi sọ fún ẹ ah mi ì gbọ́dọ̀ má bímọ ah, ìyìn sì gbọ́dọ̀ rí kọ́ ọgbọ́n mo wá bí lé tó o bá fún obìnrin lóyún lágbájá ah, báyà ọmọ yẹn adìẹ bóyá ọlọ́kọ́ ọmọ lẹ́yìn ẹlẹ́dẹ̀ àmọ́ pé n gbọ́dọ̀ mọ́ bímọ obìnrin yóò ṣe bẹ́ẹ̀ torí kọ̀ǹdíṣàn tóun náà gbé obìnrin yẹn sí lọ́dún náà wípé tó bá kọ̀ tí ò ṣe òun ò ní fẹ́ mọ́ tó bá mọ̀ pé mi ló fẹ́ fẹ́ tó sì jẹ́ pé obìnrin yẹn pàpà gbọ́ sí ní tó wí lẹ́nu obìnrin náà padà wá di ọ̀gá báyìí wọ́n ní ṣùgbọ́n tó bá pé wọ́n lẹ́yìn ìyẹn wọ́n ní obìnrin àlàáfíà ni wọ́n ní kò sí ní táwọn pa wọ́n ní kò sí ní táwọn bàbá sọ tí kì í ṣe wọ́n ní kì í ta àwọn lẹ́nu kì í gbọ́ àwọn lẹ́nu wọ́n ní àhà ah, ah, ah, ìyàwó àwọn ẹni ọkùnrin ó wò báyìí láàkọ́kọ́ tí ó pè á ìbàdàn wish kò jẹ́ ìyàwó mi lẹ́ni yìí o wọ́n ní ìyàwó àwọn àmúyangàn ni láàrin àwọn obìnrin wọ́n ní ṣùgbọ́n ìjọba tàlẹ́ e? nípa tọmọ yìí wọ́n ní máa ń mú àwọn lọ sí memory lane pé abí mi sọ fún ẹ <laughs> ẹ̀mẹ́ta kọ́ lọ fún mi lówó tí mo ná ẹlẹ́kẹta kọ́ ló sọ fún mi wípé tí mo bá kọ̀ tí mi ò lọ àbọ̀tẹ̀ mi ì gbọ́dọ̀ máa bì mọ́ ọmọ bí tó wá sí. ok yàtọ̀ fún yẹn sà ó nọ́mà kan ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ń ẹ sọ̀kalẹ̀ yìí yàtọ̀ wá fún yẹn kí wá ní tó ń ṣẹlẹ̀ gangan tó gbé yín wá. bàbá yìí ní àwọn wá gbé ìgbésẹ̀ kan lẹ́yìn tó ṣe wípé ẹnìkan lójúwe ibì kan fún àwọn àwọn gangan gangan lójúwe ibẹ̀ fún àwọn náà làwọn dẹ̀ pé ìyàwó àwọn pé ẹni báyìí ojúwe ibi báyìí á lọ o. ètò àdúrà ni léde kan ní ìkànnì sọ ìlànà bó ṣe jẹ́ bóyá ẹlẹ́sìn Islam àbáláyé àbí ti ìgbàgbọ́ ní àwọn dẹ̀ trace síbẹ̀ àwọn dẹ̀ lọ. wọ́n ní lílọ tí àwọn wá lọ wọ́n ní gbogbo ohun tán sọ fáwọn àwọn ṣe é gbogbo ohun tán ní káwọn ṣe àwọn ṣe é nígbè àwọn gbègbèsẹ̀ lé lórí yes ṣọlọ́n ti wá ṣèyanu wọ́n ní à ọlọ́run ò tí ì ṣèyanu ṣùgbọ́n nǹkan kan ló wá ń ṣẹlẹ̀ tí wàá mú ìbànújẹ́ wá fún àwọn à ẹ jẹ́ á gbọ́. mo lérò fresh mẹ́fà rí kọjá àṣẹjú mẹ́ta ilé orin challenge nílùú ìbàdàn dr olùtayọ falẹtí òkèlọlá mọmi jí o àǹtí ọrùn ẹlòmíà ní mọmi ọrùn. ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí ẹ̀yin ènìyàn. ẹlòmíì ò tiẹ̀ ní fàǹtí sí ọrùn. international brothers. ń gbé pé ọrùn la jẹ́ fún àwọn ọkọ wa ẹ̀yin ọkọ wa náà lórí fáwọn àyàwó yín. nínú òbí ẹni. orí tó bá jórí ire tí sojúṣe nínú ilé. èèwọ̀ ló ṣe. oríire ni oríire lórí tèmi o ẹ̀yin ńkọ́. mọ̀dà ẹ ṣe àdúgbò. ọrùn tó bá jẹ́ alálùbáríkà obìnrin lọ́ọ̀dẹ̀. tí ń ṣèké ọkọ tí ń ṣèké ọmọ. náà làwọn àyàwó orí àtọrùn lọ́kọ àtayà a ò lè dáṣe lẹ́yìn ọrùn ọrùn lè dáṣe lẹ́yìn orí. a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ ìyàwó wẹ́tò bí ẹni. ohun tí òbí lè ṣe ìyàwó ò lè ṣe yẹn. arákùnrin yìí wá wí pé ń tọ́fà ń tó gbé àwọn wá gangan. rántí pé aya lè. wá ní wípé. ìyàwó lè kọ́ ní ipò kí tó dá wa. nígbà tí àwọn débẹ̀ gbogbo ètò tó yẹ kí wọ́n ṣe fún àwọn ní ìlànà ti ìgbésẹ̀ tí wọ́n ó gbé lórí ọ̀rọ̀ àwọn wọ́n ní ẹni táwọn lọ bá yẹn wọ́n ló gbé ìgbésẹ̀ yẹn ní pé àwọn méjèèjì jọ wà lójú kan náà wọ́n nígbà tó yá ní ìgbìyànjú ẹ̀ ló débi wípé ìyàwó àwọn nìkan ló wá máa máa tún attend sí mi ò rò pé ó yẹ yín bí mo ṣe ń ṣe àgbékalẹ̀ yẹn okay wọ́n ní ó dàbí ìgbà wípé solution mẹ́rin kápẹ́ ń ló là kalẹ̀ ẹni yẹn tí wọ́n lọ́ọ́ bá tí wọ́n júwe ibẹ̀ fún wọn tán fi lọ so ń yé yín wọ́n ní ìgbà táwọn dẹ̀ débẹ̀ wọ́n ló ní à èwo irú a sínú ọbẹ̀ yìí o ata a fi sínú ọbẹ̀ yìí o ẹyọ a fi sínú ọbẹ̀ yìí o a kó ẹran gbogbo tinú ẹran a sì mọ́ o fún àpẹẹrẹ ni o ẹ̀yin méjèèjì lẹ́sìn jọ jókòó tẹ́ jọ jẹ́ fún àpẹẹrẹ ni mò ń ṣe o wọ́n ní ìgbà tó wá yá ni ló di pé ní ìgbésẹ̀ kẹrin wọ́n ní ìgbésẹ̀ mẹ́ta tó ṣáájú ó jẹ́ mọ́ wípé àwọn méjèèjì níjọ ń wà ní orí ìjókòó níjọ ń ṣe é fún papọ̀ ní ẹni yẹn ní ìlànà àdúrà yẹn òkè wọ́n ní ìgbà tó wá yá ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ló wá sọ fún àwọn wípé ìyàwó àwọn nìkan ni ló máa dá ṣe ìgbésẹ̀ yẹn fún ah, mo ṣe ọkùnrin lẹni tí ẹ lọ bá yẹn wọn lọkùnrin ni ok. wọ́n lọ ní ìyàwó àwọn nìkan ló máa dá ṣe ìgbésẹ̀ yẹn fún o ah, wọ́n nígbà tó dẹ̀dẹ̀ ti jẹ́ wípé ìgbésẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ solution tán sọ tán là kalẹ̀ àwọn kúkú jọ ń wà ń bẹ̀ ni ó sì sọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ́ tó bá di bíi kẹrin ìyàwó yín nìkan ni màá dá ṣe é fún ah, wọ́n náà ní kò sí wàhálà ah, mo wá bí wọ́n pé òkè àgbàrá owó mo ní ṣe ìjọ tí wọ́n wá fẹ́ ṣe ìgbésẹ̀ kẹrin fún ìyàwó yìí yẹn ṣe ẹ wá jọ lọ ni wọ́n ní àwọn jọ lọ ni àwọn ọ̀kẹ́ wọ́n ní ṣùgbọ́n àwọn ò tẹ̀lé wọn wọ sharp corner. pé àwọn ò tẹ̀lé wọn wọ sharp corner pé ṣùgbọ́n àwọn jọ lọ ni àwọn dẹ̀ tún jọ kúrò náà ni. ok yọ gbà wọn tó jọ mélòó tán fi wà ní sharp corner yẹn àwọn ní kò ju bíi wákàtí méjì lọ kí lẹ́yìn wá ń ṣe níbi tẹ́ ẹ jókòó láwọn ń ka ìwé ìròyìn newspaper báwọn ti rà lójú ọ̀nà dání báwọn máa ń rà báwọn jẹ́ ẹni tó kúndùn láti máa mọ update kí ló ń lọ láwùjọ. kò yẹ kó pọ̀ síbi gan. ok ẹ̀ ń ka newspaper ní passage ẹni yẹn àti madam wọ́n wá wọ sharp corner lọ ok alright inner room okay all right. àwọn obìnrin. nígbà tí ìyàwó yín wá jáde kí ni irú tí wọ́n sọ pé wọ́n ṣe fún àwọn wọ́n ní ẹ̀kún náà nìyàwó àwọn sùn jáde ah, pé àwọn wá bí pé kí ló ṣẹlẹ̀ tó sunkún jáde kójú ẹ̀ pọ́n ẹ̀wọ̀n lójú ẹ̀ pọ́n kí ló tójú ẹ̀ pọ́n wọ́n ló ní ah, mo ṣàmọ̀ pẹ̀lú ọ̀hún ó dà láre kí n ṣàbímọ ni tí n bá bímọ <laughs> ah! ọ gbà torí mo sọ fún ọ kò mọ jẹ́ àṣẹyìn bọ́ bá tiẹ̀ ṣe kan náà ń làwọn bá bí sọ mọ̀ pé yóò ti pa ọmọ ọdún mẹ́tàlélógún báyìí àbọ̀ wọn wọn lọ́dọọdún níyàwó àwọn ọmọ sí ọdún tó mọ̀ pé ìbá ti pa ọmọ ọdún báyìí ìbá ti pa ọmọ ọdún báyìí. lọ síwájú aya. wọ́n ní àwọn dẹ̀ yin ìyàwó àwọn pé ńgbà tó délé ó tún sunkún sunkún sunkún sunkún sunkún sunkún sunkún sunkún sunkún ó tún sunkún sunkún sunkún sunkún kí ni bàbá yẹn ṣe fún ẹ níbi tẹ́ ẹ wọ̀ lọ wọ́n ló ní àà ebi wà ló kúkú mú mi rebẹ̀ kì í sì ṣe pé mi ni mo múra mi lọ́bẹ̀ ṣé tí wọ́n ṣe lọ fẹ́ mọ̀ béèrè ọ̀ <laughs> má béèrè ìságbọ̀dọ̀ mọ́ bímọ. wọ́n ní láti alẹ́ ẹjọ́ tí àwọn ti wá lọ àwọn wá ń ka ọjọ́ ọjọ́ kìíní wọ́n ní àkókò táwọn ò tún bára àwọn dàpọ̀ bíi tọkọtìyàwó wọ́n ní ó sọ fún àwọn pé kí wọ́n máa ń pè ní abstinence yíyẹra fúnra ẹni fún àkókò kan àbí mo parọ́ ẹ̀yin ẹ̀yin elétò ìlera wọ́n máa ń pè ní abstinence pé kí wọ́n yẹra díẹ̀ láàrin jọba ẹ̀ sí jọba ẹ̀ jọ́mẹ̀jẹun ẹ̀yin wọn la lè máa lọ́gìn o wọn làwọn wà ń máàkì ẹ̀ ó kọ̀ la lára kàlẹ́ndà sunday ni ọ bọ̀ sí ní sunday ló bọ̀ sí wọ́n sì pé kájí ọjẹ́ déédéé aago báyìí pé mọ̀dẹ ni hmm. yóò gọ́ ọmọ pọ̀ ni. owó ọ̀túnṣe ló sì lò wá lápẹ́yẹ ìwà àyà mi. ṣé wà ń bẹ. mo lè fresh. tán arákùnrin yìí làwọn wà ń kájọ àwọn wà ń kájọ ọ̀túnla ni yà ọ̀túnkọ̀lá ah, ilé ọ̀la fẹ́ ẹ̀ mọ́ wọ́n ní ká ní kì í ṣe wípé ìgbésẹ̀ táwọn gbé nípa ètò ìlànà àdúrà yẹn tó mú kí wọ́n kájọ fáwọn tí àwọn ò fi tó open chapter táwọn dẹ̀ fi mọ kàwé nsò wọ́n ní ká ní kì í ṣe yẹn wọ́n ní àwọn èyí ẹni tí ń wọ́n ọmọ èyí kèké rẹpẹtì ni ọ̀rọ̀ àwọn méjèèjì ẹni tí ń wọ́n mi rẹpẹ̀tì pé àwọn ò fi para àwọn méjèèjì àwọn ò kí ń fọ̀gẹ̀dẹ̀ para yóò ti yé yín náà láìkì yín jù wọ́n ṣùgbọ́n nígbà tó ti di pé warning àbí instruction tí bàbá yẹn fi sílẹ̀ ni pé ẹ̀yin jọ́ méje ní kẹ́ẹ̀tó wọ́n ní so àwọn wá ń work towards it kọjọ́ pé wọ́n ní ń ṣe àwọn méjèèjì gàlígàlí pé ah ah ah kó tiẹ̀ jẹ́ pé ah bó bá tiẹ̀ jẹ́ pé ah wọ́n ní àmọ́ sí ìyàlẹ́nu. nígbà tó di ọjọ́ tí wọ́n mú kà fún àwọn pé káwọn fi yẹra fún ìbálòpọ̀ pé tó bá ti pé ọjọ́ yẹn ni kí àwọn ó tùgò. náà rẹ́rìn-ín ikú alágbára ń tààrí sínú ọgbọ́ ọgbọ́ tùgò rí ṣòye yìí wọ́n ní oorun yẹ́ táwọn sùn níbi ọwọ́ alẹ́ pé èèyàn jẹun tán wọ́n ní ní àlá tá a wí yìí bá jáde àwọn gangan gangan náà làwọn lálàá o wọ́n ní àwọn wá lálàá pé àwọn èèwọ̀ yàrá ó dàbí pé wọ́n ní sitting room gan làwọn wà ṣùgbọ́n àwọn ti mọ̀ pé òní lọ́jọ́ pé àwọn dẹ̀ ti pé ah kó máa lo bẹ́ẹ̀ ní lálẹ́ yìí o ah táwọn àtìyàwó àwọn gan tiẹ̀ ti fi ń dàpọ̀ arákùnrin máa kó fún ẹbí àjọ ọlọ́run wàá gbádùn mi tó láti jẹjẹ ó <laughs> mọ̀ pé mo ti wà lẹ́rẹ̀ ah làwọn ti ń dá inú dùn sílẹ̀ ṣe mọ̀ ìpanilébi ìdùnnú pé alẹ́ ìṣá àtúndé tùdé òní náà ni ó ti wà lára ọkọ ó ti wà lára ìyàwó ṣùgbọ́n wọ́n jẹun alẹ́ tán wọ́n èèwọ̀ yẹ̀wù wọ́n ní ni àlá yẹn bá dé pé lójú àlá àwọn wá rí wípé ìyàwó àwọn ọ wà lórí ibùsùn àwọn àti ẹnìkan àwọn wà pẹ̀lú ẹ̀ lórí ibùsùn hmm, ó lágbára wípé àwọn ń àwọn ń eh, ṣàmọ̀ pé ẹ̀kọ́ tẹ́yìn ọba ṣáàjẹ ẹ̀kọ́ èèyàn ṣàbò ewé lára rẹ̀ èèyàn ṣàníjẹ́ ẹ̀kọ́ tewétewé àlàyé tí n bá ti ṣe ẹjọ́ oyè yín sàmà. ẹ bá mi dá sí. pé àwọn wá lójú àlá yẹn a rí i pé àwọn ń bọ́ ewé lára ẹ̀kọ́ táwọn fẹ́ jẹ ikú alágbára àwọn sì pé ẹnìkejì náà ń bó ewé lára ẹ̀kọ́ táwọn fẹ́ jẹ. àwọn wà ń sọ fẹ́ni ẹ lójú ọ̀la pé ah, èmi mọ̀lẹ́ mi ah, tí ẹ ti jẹ́ fẹ́kọ́lẹ̀ fún mi jèrè ta ni ẹ wọ́n ní òun náà sọ fáwọn pé ta ni wọ́n náà àjọlẹ̀ ni. Ah. ayá ẹni a ò gbọ́dọ̀ fọ́ ẹ mo ní kí wọ́n á lẹ̀kọ́ ń wí ẹ̀kọ́ táyìn méjèèjì ń jà sí kí ni wọ́n ń ṣe wọ́n lẹ́kọ̀ọ́ tí àwọn méjèèjì ń jà sí ẹ̀kún ni ń sun. ohun tí òbí lè ṣe. ṣó ti yé yín dáadáa. mo rò pé ó ń yé yín ikú alágbára ṣó ń yé yín dáadáa. kò yé ọ kò yé ọ ikú alágbára ó ti yé àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n ìwọ náà. ìyàwó nìkan hmm. ipò kí kò dá wa. wọ́n ní àwọn kan alá alá alá aláburúkú lélẹ́yìí o ah, aláburúkú lélẹ́yìí o ah, àwa méjì àwa ń jẹ́ àṣẹ́kọ̀ọ́ kan ah, ìyàwó mi ni nàá àwọn ni ìyàwó àwọn wa gbọ́nú lẹ́gbẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ma náà ma à má wọ̀rí má wọ̀rí má wọ̀rí ẹ máa wọlé bọ̀ wá sùn bẹ́ẹ̀ sì wọ yàrá à mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń wọlé bọ̀ mò ń mo ní òkè ojú ta lẹ wá rí lójú àlá yẹn wọ́n ò rojú yẹn o wọ́n láwọn ò rí ojú yẹn ṣùgbọ́n ọkùnrin bíi tàwọn náà ni wọ́n ló sì taagun tá a wá lẹ lórò pé ó lè jẹ́ wọ́n láwọn ò ìgbà wo nìyẹn ti ṣẹlẹ̀ sà wọ́n ní ọdún kẹta rèé. ìyá mi o ìyá. ok alright ká tiẹ̀ sọ pé ẹ̀ ń rò lọ́kàn pé alẹ́ ìlàlẹ́ yìí ọ̀jẹ̀ today today níjọ yẹn àlálẹ̀ sì là á lẹ́yìn oúnjẹ alẹ́ ẹ̀ tí ì wọ yàrá ẹ̀ ti wá wọ yàrá ńgbà wá wọ yàrá ńkọ́ sà tẹ́ ẹ wulẹ̀ dédìí ẹ̀kọ́ yẹn gangan báwo ló ṣiṣẹ́ lẹ̀ wọ́n ní ah, àwọn ṣe normal normal náà mo ní sẹ́ni yẹn tó wá dé sọ kókó ńdó àti kùmọ̀dé pé àníyàn àjọpẹ́kọ̀ ìjẹni wọ́n ní kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lójú ayé. Ah, of course n bò ní ọ̀bà wọ yàrá yín. agbẹ́nidá ní abẹ́sẹ̀ palẹ̀ lọ́kọ̀jọ́ òru. ẹ mọ̀ wá jẹ́ ń tàn yín ọdún kẹta wá rèé tí Mr. Man yìí tó ti ń la nǹkan yẹn kọjá oyún ò sì pàpà dúró dábàá sọ pé bóyá ntí ibi tí wọn lọ Ọlọ́run jẹ́ kó gbọ́ ṣùgbọ́n ẹni tí ń bá wọn pín ewé ẹ̀kọ́ bó lójú oorun wọn ní bọ́sálẹ́ làwọn bá lálàá bó ṣe pé àwọn ṣe nọ́mà àtọ́jú ayé tán làwọn sùn yẹ́ wọ́n ní yọ̀mọ̀ sọ fáwọn ni wípé ṣé o mọ̀ pa àjọ ní ẹ̀kọ́ yìí ni o ẹ̀kọ́ tó ń dá jẹ sọ ọmọ pàjọ níní o ọ ẹ̀yìn ni fún ọ lè yọ̀ǹda rẹ̀ fún ọ o. èmi wá rò nǹkan kan mo lọ mo bọ̀ mo ní ah, kí lẹ́yìn wá rò pò ń ṣẹlẹ̀ kí ibo lẹ rò pò ti wá kò dẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kẹ́ tó gbègbè sí àdúrà lọ ibi tẹ́ ẹ lọ wọ́n ní ò bẹ́ẹ̀ o ọmọ ní kí ibo lẹ wá rò pé ogun bá wọlé wọ́n láwọn ò mọ̀ ah, ló ga ó now ó sì ṣẹlẹ̀ wọ́n ní aṣọ ọ̀tọ̀tọ̀tọ̀ lórí ẹ̀ máa ń wọ̀ lójú àlá yẹn tó bá wọ gíní lónìí fún àpẹẹrẹ ó lè jẹ́ léèsì ni ó padà wọ̀ wọ́n ní táwọn bá sùn lẹ́ẹ̀mẹ́ta táwọn sùn lẹ́ẹ̀mẹ́ta kílẹ̀ tó sú pé yẹn sunrun ọ̀sán wọn ló máa wá o pé àlá táwọn ó là iná làlá pé àwọn fẹ́ tùgò pé àwọn sì gbé ẹ̀kọ́ síwájú àwọn fẹ́ máa bó ewé lára ẹ̀ lẹ́sẹẹsẹ àbí. àbí ẹ wò ó ẹ dà sí i ìbòlógún bá wọlé sí máa yí i lára kí lè rò pé ń ṣẹlẹ̀ ló lè jẹ́ solution ọdún kẹta rèé táwọn méjì ti jọ ń jà sí ẹ̀kọ́ kan èmi ní ìbò aṣọ lára rẹ̀ wọ́kọ́ èmi ní ìbò aṣọ lára rẹ̀ kọ́ ẹ má débi ẹ̀kọ́ mi èmi mọ lẹ̀kọ́ ìfún ọjẹ́ gbogbo ẹgbàgbàgbà. ọ̀rọ̀ kan ni mo. zero eight zero three two three two ten fifty nine. international brothers ẹ bá mi. zero eight zero seven seven seven seven ten fifty nine plus two three four eight zero nine two two two ten fifty nine. ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí ẹ̀yin ènìyàn ẹ dá sí i. international brothers ẹ dá sí i. ẹ bá mi dá sí i. mú ìwà àkẹsọ̀jí àpíà àwọn èèyàn ti tò sẹ́nu ọ̀nà ìwà bá ń ṣílẹ̀kùn fún wọn. pẹ̀lú ọkọ ẹni èwo ló ṣe pàtàkì lẹ́sùpẹ́ agbègbèsè àdúrà relé àdúrà. sí kọ́mọ̀dà ẹ ṣe àdúpẹ́. àbọ̀dé rẹ̀ rèé o. a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ òbí wé tọkọ. solúsàn mẹ́rin wọ́n kà fún wọn. a ò gbọ́dọ̀ fọ̀rọ̀. solúsàn àkọ́kọ́ wọ́n jọ ṣe é pọ̀ níbi tọ́kọ àti àwòwà ìkejì ìkẹta. fọ̀rọ̀ òbí. níbo ẹni ẹ lọ rèé ṣètò àdúrà lọ́dọ̀ rẹ̀ múyàwó wọ sharp corner ọ̀rọ̀ wòǹdó ọ̀rọ̀ kan dún ọkàjọ́ fún wọn pé lẹ́yìn ọjọ́ báyìí ẹ̀yẹ̀bá fún ìbáṣepọ̀ ẹ̀yin méjèèjì bàbá sì ti dọjọ́ báyìí ìníkà ẹ̀ sí ní máa tùgó. òkì kò ta lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àdíjẹ èmi ń ti yín ní tòótọ́. alẹ́ ọjọ́ náà pé ọjọ́ wọn dá pé ọjọ́ bàbá dá fún wọn pé oorun yẹ́ tí Mr. Man ń sùn ló ẹ̀yìn oúnjẹ alẹ́ ó ti ẹ̀pọ́jọ́ keje gan ọbọ̀ wíkẹ́ndì ẹ dákun bí ọ̀bọ̀ wíkẹ́ndì wọ́n sì pélé táwọn ń gbé ilé ara wọn ni ṣùgbọ́n ilé alákọ̀wé fúláàtì ni ẹ dákun ta ni ó sọ pé kí ẹ̀ dánwò ń bẹ̀rù láàrin ọkọ àti ìyàwó bó ti ẹjọ́ san gan kọ́lá bó ti ẹjẹ́ during the week ló bọ́ sí ẹjẹ́ hmm. weekdays ta ni ta ń tó bẹ́ẹ̀ láti yọjú sílé onílé pé kí lọ́kọ àti ìyàwó tilẹ̀kùn mọ́rí sí débi pé wọ́n ní weekend ni àwọn ti tá tán ti pé ah alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ẹ wò kí láyé ń la lè wá sí báyìí kí ni solution kí lọ́nà àbáyọ bàbá yìí ń sunkún kíkorò mo wá níṣẹ́ ẹ sọ fún ìyàwó yín ṣá wọn làwọn ò lè sọ o látọdún kẹta ẹ̀dẹ̀ pamọ́ra tó yẹ wọ́n ní ah, àwọn ò tiẹ̀ lè sọ torí pé àwọn ò tiẹ̀ lè sọ pé bíi tógun bá wọlé rè níbo lẹ́yìn wá mọ̀ tógun bá wọlé kí ni òjò náà bá yọ fún wọn ẹjọ́ mẹ́fà tí rí kọjú ogún ìṣẹ́jú tọ́. ojú rẹ̀ dà lọ́hùn-ún ọ̀yá àwọn tá ń wà lójú òpó yìí ẹ̀ka àárọ̀ ẹ dákun kánmọ́ kánmọ́ kánmọ́ là á ṣe kó lè kárí wa láàárọ̀ yìí. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ dr olùtayọ̀ falẹ́tì ẹ káàárọ̀. Hmm, mo fakọsẹ̀wọ́ lórí ètò múlẹ́rọ́ dáre àjàyí rèé. ẹyin dà kai kọsálọ ojú òpó ń lọ ṣe bákan lọ́dọ̀ rẹ̀ tó wàá pé o hmm, àbí àlọ́ sálọ. ẹ ló ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ kú ètò mà. ìyá mi ẹ káàárọ̀ ọkọ yín bọ ẹ ti ń dá sí i. mrs abimbola láti làkúrò ìjẹ̀bú. kọ́mọkọ́mọ máa ọ̀rọ̀ rẹ̀. ẹ wù mà. hello. ibi tí wọ́n lọ yẹn ni o. ìpè tí ló ń bejì o. hello. hello. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o kípè o taríba fún ìpè o. ibi tí wọ́n lọ yẹn ni o. ọ̀gbẹ́ni yẹn gangan gangan òun lolórí ogun tó ń jà máa yẹn o òun ló ṣiṣẹ́ yẹn o ṣùgbọ́n mo mọ̀ pé lábẹ́ bó ṣe hùn kó ọ̀run máa gba gbogbo ògo lórí ayé ìránṣẹ́ yẹn ọmọ ọ̀sàgbà ẹ̀ ò lílọ tí wọ́n lọ bẹ̀ yẹn akúkọ tó bá ṣe òun ló ń rìsọ́ọ̀tì yẹn o hmm. òun ni nǹkan tó ṣẹlẹ̀ yẹn ṣùgbọ́n ọlọ́run máa gbé máa yẹn borí lóhùn ló ní nǹkan ẹ̀ hmm. ọ̀run á gbẹ̀jọ́ ẹ̀ fún pátápátá. àmín ẹṣẹ ìyá wa láti jẹ̀bú. hello hello. ẹ káàárọ̀ hello ẹ káàárọ̀ o. ojú máa yọ o. ẹ kú ètò o. ètò ni o. ayọ̀bámi ló ń sọ̀rọ̀ láti Germany o. ohun yẹn sọkúlẹ̀ǹtì kò tó kọ̀dà bí ètí mo gbọ́ lọ́sẹ̀ tó kọjá. àbí ọ̀fíàní. ohun yẹn ti kúrò ní ooru ó ti bọ́ bí òtútù wà. ó ti bọ́ àti ẹ̀ bọ́ sótútù. ok <laughs> ẹ ẹ kú àlọ́ yìí ẹ kú àlọ́ bọ̀ ẹ ṣe gan ni ẹ kú tọ́jú wa ẹ kú tọ́jú wa ẹ kú náwó nára. Mm, yẹsùn ẹ ṣe gan ni. àwa tún wà ó lágbára Ọlọ́run. ṣẹ́rí àmì jésù mm. ṣẹ́rí èyí tẹ́ mú wá láàárọ̀ yìí. ẹ sì kú ìpalẹ̀mọ́ ọ̀la o. ìpalẹ̀mọ́ ni o. ìgbà ọdún ọdún kan. yẹsùn mm. àmì jésù ẹ ṣe gan ni. ṣẹ́rí nǹkan tẹ́ mú wá láàárọ̀ yìí. ṣẹ́rí ibi tí wọ́n lọ yẹn ọkùnrin yẹn ló ń ṣiṣẹ́ burúkú ah. tó yọjú sí màá yẹn lójú oorun ṣùgbọ́n nǹkan tẹ́mi bá ní kán ṣe ni pé insect tí wọ́n fi ń lọ káàkiri mm. ṣe rí ngbà míì kò sẹ́ni tó mọye tí ó kọ <laughs> ẹlòmíì mo fẹ́ lè náà rọ àwọn èèyàn pé èèyàn máa ṣẹ́yún kò sẹ́ni tí ò fọ́ fi tì nǹkan tó ń ṣẹlẹ̀ tí ó máa ń sọ pé tó bá fi obìnrin dá hundred hmm. tí ninety percent ò ṣẹ́yún irọ́ là ń pa à ń hmm. para fúnra wa ni hmm, kò dẹ̀ sẹ́ni tó mọ nǹkan tó kọ ṣẹ́yìn gbà tó ti rí báyìí one kò ilẹ̀ àánú ọlọ́run kì í ṣú èmi ò bá ní bóyá kán wá ọmọ kan kán adopt ọmọ kan tó bá adopt ọmọ orí ọmọ ló máa ń pọmọ wáyé one ìyẹn lórí ọ̀rọ̀ ọlọ́mọdé pé wọ́n máa kò ṣe wá rí ọ̀rọ̀ ẹni tí ó yọjú sí wọn yẹn wọ́n ní ìdí deliverance gidi. tí wọ́n jọ ń pín ẹyin jọ ń jà sẹ́kọ̀ọ́ kan ṣoṣo wọn jọ ń jà sí i òun náà ni mò ń sọ tó mhm. yọjú fún ọkọ jọ ń jà sẹkọ ìyàwó yẹn ní di deliverance ọkọ ní di deliverance ó gbúdọ̀ wá ibi tí àdúrà ti ń gbà mí ìmọ̀wé ẹ̀sìn tó ń ṣe mm. kò sí ẹ̀sìn méjèèjì tí mo mọ̀ tí wọn kì í túyàn sílẹ̀ nírú ìdè bẹ́ẹ̀ yẹn mm. kí wọ́n tọ̀ àwọn onímọ̀ lọ mm. kí wọ́n tú wọn sílẹ̀ ṣùgbọ́n títí ọlọ́mọdé solution sọ̀rọ̀ ọmọdé kọ́ lọ adopt ọmọ àbí medically náà wọ́n ti ń ṣe oríṣiríṣi tó yẹ pé at least tí obìnrin máa fi lè gbọ́mọ dání kí wọ́n lọ mẹ́díkùlì mm. bá ẹ pé ò sí kí wọ́n wá bọ́n ṣe lè ṣe mm. solution lè wà láti ibẹ̀ àti ìtàn bá ń ọmọ kan wò ọlọ́run lè torí ọmọ tí wọ́n ń tọ́jú yẹn kó ṣàánú àwọn náà bọ́ kí wọ́n tọ́jú ara wọn mm. máa yẹn ti wọlé síyàwó lára ó ti wọlé sọ́kọ lára tú ìyàwó tó kàn tọ́jú ara wọn ìmọ̀ ní láàárọ̀ yìí náà ẹ máa gbé tó bọ̀ ilé àtọ̀nà olùdáàbò. àmì àṣẹ yèyé múlẹ́rọ. hello. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ dr tayo faliti ẹ oh, káàárọ̀. bẹ́ẹ̀ ṣe pè padà yẹn mo láìkẹ́ ó yá. rí mo kàn bí mo kàn fẹ́ bí arákùnrin yẹn lákọ̀ọ́kọ́ ni wípé ọkọ tẹ̀yàwó ẹ̀ nínú náà nítorí ìyàwó lọ́bẹ̀ yẹn ìyàwó fi kún jáde ọkọ bí ìyàwó ẹ̀ léèrè kí ló ṣe tó bí kò sí nǹkan kan pọ́nlọ́ dáhùn láre. Hmm. ìyàwó ti ọkọ ẹ̀ nínú kí ni bàbá yẹn ṣe ibi tó lọ kí ni wọ́n ṣe fún bẹ́ẹ̀. kọkọ tẹyàwó ẹ nínú. kí ni tẹyàwó ẹ nínú fúlàní ó bá tẹyàwó ẹ nínú eh, tá a sọ yìí ojú dídí sára kà máa máa sọ̀rọ̀ kọ kó tẹyàwó ẹ nínú tí ẹni yẹn ṣe fún kó sọ fọ́kọ ẹ. ẹ bọ́bọ́ wá sọ fọ́kọ ẹ̀ ńkọ́ kí ni kí ni eh, wọ́n máa wá eh, ṣe pẹ̀lú bàbá. tó bá sọ fọ́kọ ẹ̀ ìyọ́n mọ̀ tí wọ́n dojú àdúrà kọ tábà ní bàbá yẹn ló ń ṣe nǹkan tí ànímọ̀ tí wọ́n dojú àdúrà kan náà tó bá sọ fún ọkọ ẹ̀rẹ́ gan-an wá mọ́mi tí wọ́n wá dojú àdúrà kan láti sọ fún ọjọ́ sọlọ́ọ̀. sábà tó fi dàkókò yìí náà gan-an ọkọ ò sọrú àlá tó ńlá fún ìyàwó ẹ̀ gan. irú yẹn náà ni ikú ti ọkọ náà ti ṣe mistake náà báyìí mm. ìyàwó ọkọ náà sọ fún yíyan ìyàwó ẹ̀ pé alábàbà ìlú ńlá o mm. ìyàwó gan tí ọba ní kàṣírí tí àbáyé ní kó mọ̀ sọ fọkọ ẹ̀ ìyàwó àlè a lè sòótọ́ fọ́pọ̀ ẹ̀ wọ́n lè jọ jọgun ogun tó ń bẹ́ẹ̀ wọ́n á jẹ lọ jagun yìí. ogun ti jẹ́ nìyẹn o orin ìdárayá látòkè bọ́lá o. hello. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà. ṣé àlàáfíà lè wà ní. àlàáfíà ni ẹ̀yin náà kọ́ sà. ta ni o. ọlọ́run ọgbọ́n solution láti ibi. ah solution dé ọ̀ya. Oh, yeah ilé um, ìtẹ̀mú wa ní àárọ̀ yìí mà ó ó ṣe bákan lára mi mm-hmm. because ọmọ òun ní èrè ìgbéyàwó tí ọkọ àti ìyàwó bá jọ wà mm. tí ó bá sí ọmọ láàrin wọn nínú ilé yẹn ò lè dùn láéláé mm. lágbàá tí wọn ti jọ uh, ṣe àṣìṣe láti bẹ̀rẹ̀ mm. àṣìṣe náà ni wọn pẹ ọkọ ṣàṣìṣe ìyàwó ṣàṣìṣe orí kò sí ọkùnrin ṣe lè fún obìnrin lọ́rùn tó obìnrin bá fẹ́ fi kíní ẹ̀ lẹ́ àfilẹ̀ kò dẹ̀ sí bí. kò sí bọ́kùnrin ṣe lè takú pé kọ́bìnrin lọ ṣẹ́yún tó bóbìnrin náà bá mọ tó ṣe kó má ṣẹ mo ti fàǹtí mo fẹ́ fàyọ. ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó sọ pé àwọn ò ọkùnrin ò lẹ́tọ̀ọ́ láti lè sọ pé òun ò lè. bàbá tiẹ̀ sọ bẹ́ẹ̀ bóbìnrin bá fẹ́ lóyún obìnrin mọ bí ó ṣe lóyún. bẹ́ẹ̀ni obìnrin ló máa mọ ẹ understand so ẹ káfà yẹn sílẹ̀ ọ̀rọ̀ solution sí nǹkan tí ogun tó ń jà wọ́n sí. Hmm. nítorí pé àwọn méjèèjì hmm wọn ò sínú wọnra wọn ni. torí ijó kìíní àná tíyàwó wọlé ti bàbá elétò àdúrà lọ mm. tó dẹ̀ jáde yóò sọ nǹkan tójú ẹ̀ kàn níbẹ̀ fún mm, ọkọ mm, àtijọ́ yẹn lógún ti wọlé àtijọ́ yẹn lógún ti wọlé sínú ìgbésí ayé wọn. ọkọ náà kẹ̀dẹ̀ rí torí èsì iṣẹ́ tí wọ́n ṣe fún ìyàwó ẹ̀ níta kọ́ńkọ́ lójú àlá tóun náà sọ ìyàwó ẹ̀ náà òun náà ti fa ogun náà at the same time lọ́tọ̀ ṣe táwọn méjèèjì bá kọ́kọ́ jókòó hmm. kí wọ́n jọ finú wọn ara wọn pé ìjọ kìíní àná tí mo wọlé ti bàbá o. tí bàbá pa nítorí o. nǹkan tó pa nítorí mi lélẹ́yìí o hmm. ah no wonder pé nínú ọdún yìí nǹkan báyìí lójú hmm. àlá ẹni tí wọ́n ti jọ identify problem àwọn amọ̀bí tó àwọn fẹ́ dojú àdúrà kọ. bọ́ tíyàwó bá ń dá nọ́ọ̀sì ti tiẹ̀ pé ah ọkọ mi ló dẹ̀ ti tì mí sílẹ̀ yìí o tí ọkọ náà ń dáná sí títí ẹ̀ náà pé ah ṣé ìbàdàn mú ìyàwó mi lọ ó ṣeéṣe kí n má máa pàdé irú nǹkan báyìí lójú lójú hmm, àlá hmm. ẹ mọ̀ pé àwọn méjì wọn ò kún náà fúnra wọn ṣé wọ́n hmm. jọ ń dájà ogun yẹn pẹ́pẹ́ bí o ó dẹ̀ ṣe é ṣe kó jẹ́ pé bàbá yẹn ti dírẹ́sìn obìnrin yẹn pé wíwo lẹ́nu awo ń wo nǹkan tó wà láàárín mi pẹ̀lú ẹni Hmm. ọkọ náà ń pàdé tiẹ̀ náà lójú àlá ní bàbá tó wọ̀nà lójú àlá fún nǹkan tó ń rí yìí kó o gbọ́dọ̀ sọ jáde lójú ayé o tó ah, ah. nọ́tàn ti gbà táwọn méjì bá jọ jókòó wọ́n jọ ẹ̀sìn ọjọ́ tú ogun yẹn láṣìírí hmm. ọjọ́ tú láṣìírí ẹ̀ ṣe ibi t tí solution lè kọ́kọ́ gbà yọ láti dẹ́kun yẹn nìyẹn nítọ̀rọ̀ ológun nítọ̀rọ̀ ọlọ́mọdé màá sì faramọ́ tí ìjẹyẹ múdéró sọ wípé wọ́n lo ọ̀nà ìlànà ti àwọn eh, olóyìnbó hmm. láti fi gbìyànjú ẹ̀ wò kó má hmm. jẹ́ pé tó ní àbíyàwó nìkan gbogbo ọ̀nà míì wà náà tí wọ́n lè gbà hmm. ọlọ́run lè fi jẹ́ kan di ọlọ́mọláyé bọ̀ tó gún yẹn tó àbá ọkọ̀ mú yẹn kúrò ń bẹ́ẹ̀ kán kọ́kọ́ tú ogun yẹn láṣìírí náà kán expose all right. ọgbọ́dọ̀ láṣìírí nọ́mbà one nìyẹn ìyẹn lọ́fíìlì fi àlọ́sọ́dọ̀ wọn tó mọ ọlọ́run pè dáadáa láti lè fi ṣẹ́gun yẹn ẹṣẹ́ ẹ̀kọ́. ẹ ṣeun bọ̀dá solution láti ìlú London. àwọn èèyàn ti ń gbára ta lójú òkàn ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ẹ lọ rè mọ́ kàńtánwé o ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ mà ètò rèé ta ní bá wa sọ̀rọ̀ ta ní dá sí ọkọ̀ yín bolẹ̀ tí ń pè láti. láti ring road. láti ring road ojú òpó yẹn ò tọ́ dáadáa kò já gaara o. láti ring road. o kò ṣe dáadáa ẹ tún wá pè láti ring road. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ má bínú ìyá tó pè ní ring road ẹ tún wá pè. àkójúmọ́. gbẹ̀ngà rèé bẹ́ẹ̀ni èmi ni ọmọ tí ó wẹ̀ tó ń dán èmi nìyẹn gbẹ̀ngú lòlòlòlòlòlòlòlòlòlòlò gbẹ̀ngú sọ. ìjó yẹmí ọpẹ yẹmí ìjó la bí ọmọ rúbútú. all right obìnrin ló ké sí. ah ọ̀dà <laughs> mm, ọ̀rọ̀ rèé. ṣe rí tẹ́lẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ bí ọ̀rọ̀ yìí ọmọ wa ṣe nǹkan báyìí. èèyàn méjì ń jà sẹ́kọ̀ọ́ kan ṣoṣo lójú àlá. ẹ̀kan gan ò ní pẹ́ bàjẹ́ kò ní pẹ́ pin yèké báyìí. Ah! ojú àlá ni ojú àlá ni yàjọ. ojú àlá ni. ojú àlá ni wọ́n ti lójú ayé gan náà àgùn ọlọ́run ṣàánú fún wa. a kan lọ adopt ọmọ. nítorí níta bá lọ́tọ́ ọmọdé. bẹ́ẹ̀ ni tọlọmọdé ṣe wá rí ẹlẹ́ẹ̀kejì Dáre hmm. Àjàyí àti Mr Solution ṣẹ́ni tí tí ìyá tí bá tí ìdílé kan bá ń ja ogun kan hmm. ogun ò ṣe dájà ìkùbí ìkùbí spiri kó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì hmm. bá jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí sofa tẹ péra yín lọ́kọ àtìyàwó ẹ ti jọ di ara kan náà ni ogun tó bá ń ja ọkọ ó ń ja ìyàwó ogun tó ń ja ìyàwó ń ja ọkọ irú àlá tí ọkọ ńlá yẹn ó yẹ kó pé ìyàwó ẹ̀ jókòó. látọdún kẹta. kó wá ṣá bẹ́ẹ̀ ni bàbá yẹn wọ́n kú lẹ́nu hmm. wọ́n kú lẹ́nu ẹ̀kọ́ má bínú hmm. ó yẹ kó pé ìyàwó wọn jókòó pé tó ẹ̀kọ́ tí mo tí mo pọ́nlé tí mo ń fewé gbogbo ìgbà èèyàn kan bá mi jà sí lójú oorun o hmm. ṣe mọ̀ pé tán bá tán bá sọ fún ìyàwó wọn bẹ́ẹ̀ pé gbogbo ìgbà tó báyìí báyìí láti gbà báyìí lọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ mo dẹ̀ ti rí pé mo ti dájà lábẹ́lẹ̀ títí títí mi ì lè dáadáa ìjà. Mhm. so ṣe mọ̀ pé tí ìyàwó gan bá lọ ń gbé ẹ̀kọ́ fún bàbá yẹn ni òun náà ó wò pé a àṣírí ti tú. ẹlẹ́lẹ́ni wá ló ti ẹ̀rù ọmọ àbà wọn láti láti tiẹ̀ tó gbé báyìí lásán. ẹ̀rù náà ẹ̀rù náà mọ̀ bàyàwó pé ó mọ̀ jẹ́ pé ọkọ òun ti mọ̀ so ìdí èyí ó bẹ́tà káwọn méjèèjì kan jọ jókòó kán jọ sọ mm. kán dẹ̀ jọ fi àdúrà ìkan tó bá ní ká lọ sórí òkè ká lọ sí kinní kan ká máa wá deliverance ẹjọ kí ni ṣọ́ọ̀ṣì ogun tó ń ja ọkùnrin tí ò lè sọ fún yàwó. láì ṣe pé wọ́n ti kọ́kọ́ rí àṣírí yẹn ná mm. wọ́n lè mọ bí wọ́n á dojú àdúrà kọ. Mm. ẹ kàn mọ bí tí wọ́n máa dojú àkọ torí pé ẹ wò oríṣiríṣi ẹ̀tàn àwọn tibítà ń wí wọ́n pọ̀ ń gbòòrò so ọ̀pọ̀lọpọ̀ ilé náà ti dàrú ọ̀pọ̀lọpọ̀ ẹbí náà ti dàrú ọ̀pọ̀lọpọ̀ ìyàwó oníyàwó náà ti gbà hmm. èyí tó jóbìnrin nínú wọn ọ̀pọ̀lọpọ̀ ọkọ ọlọ́kọ náà ti gbà hmm. lórí pé a fẹ́ ṣáájò èèyàn ń wọ́mọ awọ́mọ lọ́dọ̀ èèyàn ó ṣe tí wọ́n á di pé ká tó máa ja jàlẹ́ ẹ̀kọ́ lójú oorun ẹ́ hmm. ah, ọlọ́run á o kí bàbá yẹn kó tètè jẹ́wọ́ fúyàwó ẹ̀ ẹ̀kọ́ òkè pẹ́ pinyìn kì í mọ́ mọ́ jí o mm-hmm. eléyìí kò tọ̀ ń bo. ẹ̀kọ́ téèyàn méjì bá ń bọ́ ìwé lára ẹ̀. yóò rọ o yóò rọ o tó bá yẹ yọ nínú. máa lọ máa lọ gbé gaba lójú. bàbá olóyè Fákúrẹ́dé ọlámìgún máa ń láti Bódìjà. yẹ́sà dáàdì ẹ̀ káàárọ̀ sà. èrò tí èmi rò ní pé ìyàwó yẹn lè ní ọkọ ọ̀run o kó jẹ́ sí pé ọkọ ọ̀run ló ń disturb ẹ̀ mi ò gbọ́ tí yín kálẹ̀ bá ń gbọ́ tèmi. mo ń gbọ́ tí yín clearly sir. ìyàwó yẹn lè ní ọkọ ọ̀run pé pé spiritual husband ló ń affect life wọn. ẹ sà bọ ọkọ ọ̀run ò yọjú ọkọ ọ̀run ò yọjú. ìjọba wọlé kankan ah, tí ò bá so lóòótọ́ lọ mú. bàbá ò gbọ́ mi. so wọn níbi à ń wòlíì à ń tosẹ́ à ń tosẹ́ à ń tosẹ́ à ń tosẹ́. ọkọ ọ̀run ò wá yọjú dé ibi pé ọlọ́dọ̀ bàbá yẹn ti ń dé. ọlọ́run ó gbé wọn níjà. Ah, jésù olúwa wa. àmì o ẹ pẹ̀lẹ́ sà ẹ gbọ́ tèmi èmi sì ń gbọ́ tiyín o ọkọ̀ ọ̀run ò yọjú láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó ṣe jẹ́ pé lẹ́yìn bíi ọdún mẹ́tàdínlógún tán wá gbègbè sí àdúrà ẹ̀lọ́ ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ma ẹ káàárọ̀ sà ọ ẹ̀lọ́ ẹ káàárọ̀ èmi ń gbọ́ yín sà ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ìyá ojú òpó yẹn ò sí ẹ̀lọ́ ò o mú lérò ẹ̀lọ́ ẹ káàárọ̀ ma ọ pàkó wíkẹ̀ndì ẹ káàárọ̀ ìyọkọ mi gbangba. <laughs> ẹ kú ètò ma o. ètò rí àǹtí fún mi láti lágbára o. yes ma. ó mm, lágbára o. èmi fẹ́ kọ́kọ́ béèrè pé ṣé ọkọ àti ìyàwó yẹn yìí máa rò pé wọn ò nífẹ̀ẹ́ ara wọn. ẹ rò pé wọn ò nífẹ̀ẹ́ ara wọn. ẹjọ́ níṣòro mhm. bẹ́ẹ̀ ni ẹjọ́ níṣòro ẹjọ́ kọjú síbi tẹ́ máa wá ìtọ́jú ọ̀rọ̀ dẹ̀ ìyàwó sunkún látọjọ́ yẹn kò disclose nǹkan tó torí ẹ̀ sunkún fọ́kọ ẹ̀. Mm. ọkọ dẹ̀ ní problem yẹn òun náà ò finú hàn ìyàwó ẹ̀ pé ìwọ báyìí ni mò ń bá sùn pẹ̀lú ẹ̀ látọ̀dún mẹ́ta mm. irú ìfẹ́ wo ló wá wà láàrin wọn. I ọ̀pọ̀lọpọ̀ ìdáhùn sí ìṣòro tó táwa èèyàn máa ń ní mm. ọ̀pọ̀lọpọ̀ ẹ máa ń wà lọ́wọ́ wa èmi máa ń sọ fáwọn èèyàn pé you can do it yourself you can talk to God yourself kì í ṣe mm. dandan ìgbà tá a bá lọ kúnlẹ̀ síwájú èèyàn kan torí pé bíbélì ní gbogbo wa náà ni olú àlùfáà hmm. then pẹ̀lú ìṣòro tí wọ́n ní ìdí tẹ̀mí ṣe nínú ìrò pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn hmm. bíbélì ní ẹni ẹni kan ó ní one will chase one thousand two will chase ten thousand hmm. ká ní wọ́n ti jọ fi ìṣòro yẹn wọ́n ti jọ fi inú họra wọn pé à ibi tí káníyàwó ti sọ fún yíwọ ọkọ ẹ pé ibi tí yé mo lọ o wọ báyìí báyìí báyìí báyìí ni bàbá ṣe o mm. ẹni tó sọ̀rọ̀ láti sọ pé bóyá ọ̀rọ̀ ọkọ ọ̀run mo dẹ̀ dúpẹ́ pẹ̀yìn náà sọ pé ìgbà tí wọ́n kóra wọn jáde yẹn lọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀lẹ̀ kì ṣe pé ìyàwó ọkọ ti ń rí nǹkan yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti mọ ibi tí ogun yẹn ti wá mm. káwọn méjèèjì náà hanra wọn tó bá nífẹ̀ẹ́ ara wọn lóòótọ́ mm kọjọ dojúkọ ogun yẹn mm, mm. kọ fi ẹni yẹn ẹni tó ẹni tó gbé ogun ja wọn wọn lè fi ẹjọ́ ẹ̀sùn Ọlọ́run Ọlọ́run á gbà ṣàánú fún wọn kí ló dé náà jọ finú hanra wọn tọ́dẹ̀ náà wọn nífẹ̀ẹ́ ara wọn wọ́n bá nífẹ̀ẹ́ ara wọn dénúdénú ó yẹ àwọn ti pe ọkọ ẹ̀ mm. ẹni yẹn lè ti tẹ́sìn ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ẹ̀ẹ̀kan lèèyàn máa pilẹ̀kùn náà tó bá sọ pé tó bá disclose nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ fọkọ ẹ̀ àbí fẹ́nìbọ̀dì ó máa kú ẹ̀kọ́ lè yan wílẹ̀ máa kú náà tẹ́lẹ̀ ṣùgbọ́n èmi mọ̀ pé bíbélì náà wa kì yóò kú bí kò ṣe yíyè torí nǹkan tẹ́nu yẹn ṣe kì í ṣe nǹkan tó tọ̀nà ọ̀pọ̀lọpọ̀ náà ń fi orúkọ ọ̀run tó fi ń ṣe nǹkan tí ò tọ́ ṣùgbọ́n táwọn méjèèjì bá nífẹ̀ẹ́ ara wọn bí mo ṣe sọ kọ́ hmm. pera wọn. Hmm, ó dà kó burú béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé ogun tó ń jẹ ayé mi láti ọdún mẹ́ta mm. kì í ṣe ogun kékeré mm. kí ni nǹkan tí ẹni yẹn ṣe fún ẹ ó tó táìmù táwa méjèèjì máa dìjọ bá ọlọ́run sọ̀rọ̀ tọ́lọ́run dẹ̀ máa ṣàánú gbàdúrà pé tọ́ bá dìjọ nífẹ̀ẹ́ ara wọn tọ́ dẹ̀ pé ara wọn tọ́ bára wọn sọ̀rọ̀ ọlọ́run á ṣàánú fún wọn Hmm? bíbélì kò sí nǹkan tó le láyé yìí tọ́lọ́run ò lè kò sógun tó le tọ́lọ́run ò lè ṣẹ́ ṣùgbọ́n àìfinú kanra wọn ló ń jà wọn lógun wọ́n dẹ̀ gba ogun yẹn láti máa kọ̀ntínú látọdún mẹ́ta kí ló dé tọkọ òdìsíkòsì fúnyàwó ẹ̀ pé à alẹ́ ọjọ́ tó lọ sí tẹ́rọ̀rìsì tó lọ síbi tó lọ tájọ lọ tó dé o tàjíjọ ń plan pé iye ọjọ́ tán fún wa o nǹkan hmm. báyìí ni mo rí o kọ́ hmm. tiẹ̀ wọ́n kanra wọn ló yẹ kó ti sọ yẹn fún ìyàwó ẹ̀ wọ́n ti jọ bẹ̀rẹ̀ ogun yẹn hmm. láti jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n òun gbé yẹn mọ́ra fódìdí ọdún mẹ́ta ah. ogun jà ẹ̀ ò sọ fún ìyàwó ẹ̀ kí lẹ fẹ́ ra yín ah yẹn ni mo ṣe mi ò rò pé ìfẹ́ wà láàrin wa ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó náà ń tọra wọn mm. àkànjọ onífẹ̀ẹ́ orí ahọ́n síra wa ni kì í ṣe ìfẹ́ tó mm. dénú mm. so ọlọ́run á gba ogun yẹn jà fún wọn ṣùgbọ́n káwọn fúnra wọn kọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ìjà náà wọn má ti ọ̀rọ̀ pé ká lọ síbi tàdúrà kò síbi tọ́lọ́run ò ti ń gbàdúrà o èyí tá a kúnlẹ̀ lè orí eékún wa nínú nínú nínú òkùnkùn nínú yàrá wa ọlọ́run ń gbọ́ kọ́ bá ọlọ́run sọ̀rọ̀ kógun yẹn ṣẹ́ fún wọn ṣùgbọ́n kọ́kọ́ fi inú hora nǹkan tó ṣẹlẹ̀ láàrin ara wọn. ẹ ṣe àdúpẹ́ mà àǹtí fún mi láti Glasgow ẹ ṣeun o àdúpẹ́ o. àtẹ̀jíṣẹ́ ń wọlé ní Facebook ẹ lọ́ọ́ kà ẹ lọ́mọ́ kà á orí ẹ̀rọ ìléwọ́ gan ó ti peléke báyìí ó ti bù áyà táwọn èèyàn ń gbára ta. mọ bó ti wá wú orí ọ olólùfẹ́ má ṣe o. ó lágbára múlẹ́rọ dádì yẹn ń fún mi ní signal páwọn ń gbọ́. ìwọ láyò fẹ́ kàn mí kájọ wá kájọ pé títí láì ṣe bí wọ́n. ṣe advice wọn nígbà tán wá pé tó bá di sátidé tá a bá fẹ́ tìrìtì tọ́pìkì yín yìí tó jẹ́ pọ̀rọ̀ yín la fẹ́ gbé jáde fáwọn ọ̀jọ̀gbọ́n láti dá sí i ṣe máa ibi yàrá kan náà lẹ Johnson àti madam wọ́n ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tilẹ̀ tí ìfẹ́ sọ pé yìí ni ẹ lọ̀rọ̀ táyà sì tí ì sọ nǹkan kan fún ìyàwó yín tẹ́lẹ̀ táyà bá jẹ́ wọn gbọ́ ètò yìí yóò sọ kúlúkúlú ọkàn wọn máa wà disturbed wọn á lè fẹ́ fi opportunity yẹn sọ pé ah abẹ́tà kì í sọ̀rọ̀ o wọn ò tẹ̀ pè yín gan yẹ̀wò pé lágbájá mo lérò yẹn ó dẹ̀ bá wa wí o ṣé ẹ máa lo avenue yẹn wọ́n ní àwọn ò try. bébì London la ti máa ṣe ìyàwó wa. but lánàá ni mo wá ní ọ̀la ní àti yẹ̀bá ọ̀rọ̀ ẹlòmíì tó ká gbé àti yẹ̀bá ẹ̀fọ́rọ̀ yín tíyẹn la fẹ́ gbé o àbí báwo ni ṣe madam sọ́mà wàrà wọ́n ní àwọn fi mẹ́tọ̀dù dá dúró pé kó má lọ sí ṣòòrù àwọn ò fẹ́ jẹ́ kó mọ̀ pé àwọn fẹ́ àwọn ní interest nínú programu kan. No pé ṣùgbọ́n ó ti sọ fáwọn látọ̀sán àná pé òun ò fẹ́ pàṣóòrù jẹ o pé ṣóòrù àkọ́kọ́ nínú oṣù tá a wà yìí. ṣé bí wọ́n láyọ̀. ẹ ṣe bí church kan náà lẹ́jọ́ ń lọ wọ́n ní ẹ. kájọ wá. ṣọ́ọ̀rù ó ti parí ńgbà tá a máa bẹ̀rẹ̀ múlérò mo fẹ́ kẹ́ ẹ jọ gbọ́ so that tẹ́ ẹ bá jọ listen tí ó lè jẹ́ pé nù àsìkò yẹn ni wọ́n ní ah, ọkàn wọn á pòrúurú láti sọ̀rọ̀ tẹ balẹ̀ tí ẹ tí mo bẹ fẹ́ approach wọn pé nǹkan àtọ́dún kẹta ẹ̀ sọ tẹ́lẹ̀. kòsò ó máa fún wa ní tiwa nínú rírí jẹ nínú àìríjẹ. ẹni tí a fi tẹ̀sọ́wọ́ sí mi ń sìn ni i'm baffled. ó ti mi. èbó ni a fi ṣọwọ́ mm, i'm baffled i'm totally baffled. ṣọ́ra ẹ̀tàn pọ́lọ́dé. ó lágbára ìwọ nìkan. a pè wọ́n lẹ́yìn ètò kí n mọ̀ bóyá madam gbọ́ ni àbí báwo ni. ṣọ́ra. àtẹ̀jíṣẹ́ tí ń wọlé yìí ó ń wí pé ẹnì ẹni adeleke fọláṣadé wọ́n ní láti ilẹ̀ ìbàdàn ní àyín wọ́n ní arákùnrin yẹn ṣe mistake púpọ̀ wípé tó bá jẹ́ ìrìn àjò àwọn ọmọ láàrin ọkọ àti ìyàwó gbogbo ohun tójú wọn bá jọ rí níbikíbi lọ́yọ̀ wọn jọ máa sọ fúnra wọn. Oh máa ka ti facebook ẹjẹ́ mi ọmọ kà yìí fún yín gbogbo ẹni tó bá ẹ lọ darapọ̀ mọ́ facebook ń bẹ̀ facebook fresh fm ìbàdàn lẹ́ẹ̀tẹ̀ ah ṣẹ́nìkan ti wọlé ni. hello. hello ma. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ kò tó mọ́ ma. ojúmọ́ ayọ̀ ọkọ̀ yín bọ̀lẹ̀ tí ń dà sí. orúkọ ti ní ní olóyè ìṣọ̀nà alálẹ́ka gbogbo yẹn mọ̀ mí sí ẹnu ẹ̀ṣọ́ nímọ̀lẹ́. láti. láti ìlú ìbàdàn. yes sir ẹ jọ lórí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. ẹ ẹ kíákíá ẹ bá ní ṣe kọ́mọ kọ́mọ sá. èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìránṣẹ́ ọlọ́run ni mo ń ṣe. gbogbo ọ̀rọ̀ tí àwọn ènìyàn sì ń sọ látàárọ̀ kò sí ìtìrì sọ̀rọ̀ ṣùgbọ́n kan tí wọ́n fẹ́ tẹ̀ mọ́lẹ̀ sílẹ̀ dáadáa ni wípé àwọn ìrìn àjò kan wà mm. jẹ́ pé ó ti lè máa ṣẹlẹ̀ sí ènìyàn látọ̀dọ̀ kọ́ ọ̀fọ̀lọ́run ó jẹ́ pé ìgbà tí ìgbésẹ̀ bá tó wáyé ìlúgbò tó jìdí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ó lè fi àwọn ìrìn àjò tí mo ti ṣe fún ènìyàn ẹnìkan wá láti Ivory Coast Facebook ló ti rí nọ́mbà mi. Mm, ẹ má fi nọ́mbà yẹn síta báyìí sá kànfẹ́kẹ́ àkàwé kékeré ní kẹ́ẹ̀dẹ̀ ṣe torí ọjọ́ ti lọ. ẹ kí n lè sáré igi pápá gbogbo tí ń pe nọ́mbà náà ló jẹ́ ń pe títí ọ̀dà náà nígbà tí mo rí pé mi ò rí ẹ̀ nígbà tí mo wá lọ fún ẹni níṣẹ́ ọ̀ṣẹ́ mi nígbà tí ẹ ti pàdé. ogun wọn jọra ṣógun yẹn jọra wọn ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni nígbà tí mo lọ fún ẹni níṣẹ́ lọ́yọ̀ọ́ kò rí nǹkan kan tó jọmọ́ bẹ̀ èmi àti òríra rí ọ̀kadà ni mo gbé lọ sọ̀rọ̀ láti lọ fún níṣẹ́ nígbà tí mo lọ fún níṣẹ́ tí mo sọ bí ó ṣe lò láàrin ìjọba ta lẹ́yìn tó kàtà ló ń rí èèyàn lójú àná. Mhm. mi ò tẹ̀sùn rẹ̀ díjọ́ kejì báwọn sọ pé bóyá mi ò wọnú létí ó gbége tábà tó gbogbo yàrá ìlú tó gbélé rẹ. ṣáàyè sì ti wá sọ fún pé yóò rẹ èèyàn lójú àlá tẹ́lẹ̀. mi ò sọ fún pé yóò rí èèyàn lójú àlá tẹ́lẹ̀ sọyìn mà mi ò sọ fún yóò rí èèyàn lójú àlá tẹ́lẹ̀ but ó ní òun kì í ṣe pé òun rí èèyàn tó bá kàn jí láàárọ̀ yóò rí pé ojú àlọ́ òun wẹ̀ kì í ṣe pé fún rí èèyàn. okay sir. ṣùgbọ́n gbàtọ́ wá di pé olùṣẹ́ tí mo fún yẹn ó fi ojú èèyàn lójú àlá. òdàkẹ́lẹ̀ fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ yìí tá a wá ń sọ yìí kí ni tẹ́ fún mú jáde ń bẹ̀ fún táwọn ọ̀tàyí tá à ń sọ yìí. kí ló ń bà. mo ní ṣe níta ẹ̀kànfẹ́ agbọ́n nìyẹn kì í ṣe pé ẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ mú wá bí ọgbọ́n tẹ́ ẹ fẹ́ káwọn yẹn tó jẹ́ tẹ́ ẹ fẹ́ kán gbé bí ìgbésẹ̀. ẹ ló wí pé bí àwọn ènìyàn ṣe ń kó ọ̀rọ̀ mọ́ ẹni ẹlẹ́sẹ̀ yorùbá ní jọgá tí kò jọgà tí wọ́n fẹsẹ̀ méjèèjì jọra wọn ṣùgbọ́n tí mo fẹ́ ẹ ṣeun sá. ó sọ pé tí bá gbàgbọ́ ẹrù ayé. ajápọ̀kọ̀ ọ̀run ṣe ìráyè mi. ìbọn ló wà. ó yóò travel tẹ́lẹ̀ tí ó sí around. ayé ń pẹ́ lórí. ọkọ ọ̀run tí ò yọjú láti gbéyàwó ọdún mẹ́tàdínlógún ìgbésẹ̀ tí wọ́n gbé yẹn ń sìn tó fa gbogbo wàhálà yìí ọdún kẹta sẹ́yìn rèé gbogbo ògbéyàwó wọn ti pógún ọdún símbólọ́kọ̀ ọ̀run wà lọ tẹ́lẹ̀. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ìròyìn náà dáa tó kọjú sẹ́nìkan yìí ló kọ sẹ́lòmíì bí ìlú gangan. ayé mi dọ̀wọ́ rẹ. Mr. Ṣọlá Ògúnlékè láti ìlú Ìwó lódò ọba wọ́n wí pé arákùnrin yẹn kò kú wọ́n ní kò sí tí ìbá àmọ́ ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tọyẹ kan fi pamọ́ fúnra wọn wọn láti ọjọ́ àkọ́kọ́ tó ti lálàá yẹn kó tó di wípé yóò tiẹ̀ sọ pé òun bọ́ bí ẹ̀kọ́ yẹn gan lójú ayé máa bo ewé lára ẹ̀ ló ti ẹ̀kọ́ sọ nítorí nínú àlá fún ìyàwó ẹ̀. ọ̀rọ̀ mi dánwọ́. àtẹ̀jíṣẹ́ eléyìí wọ́n pé Mr. Anífowóṣe láti àdúgbò gẹ́gẹ́ okay. gẹ́gẹ́ nìbàdàn ok wọ́n ní arákùnrin yẹn ó kò kù ní tàwọn o pé ìjọ́ tójú bá rí bi níbi ń wọlé wọ́n ní tó bá jẹ́ pé àwọn ni àwọn lẹ́yìn àlá táwọn láyẹn o àwọn ò tiẹ̀ ní bọ́ sọ́dọ̀ ìyàwó àwọn máa ṣe ewé kankan kúrò lára ẹ̀kọ́ táwọn fi lọ bá àdá ni yọ lọ <laughs> ayayaya alọ̀rẹ̀ má dàka bàbá mọ́ bí ọ wà. <laughs> ẹ bọ̀ tí wọ́n ojú bàbá pé bàbá ni fade sìn yìí wọn ò rí ojú ẹni yẹn clearly. ẹ̀rù ọmọ á bà wọ́n láti sùn. òun wọn ni kò sí báwọn bá sùn lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mẹ́ta náà làlá yẹn ó àwọn ọmọ mi kúrò lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kọ́ mi kúrò lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kọ́ mi kúrò lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kọ́ mi ó sọ ayọ̀ èmi mọ̀ lẹ́kọ́ èmi mọ̀ lẹ́kọ́ kúrò lẹ́gbẹ̀ẹ́ <laughs> ẹni ó sì pọ́n kọ kò pé wọ́n jẹ́ pọ̀ ó kálukú ní <laughs> ẹ̀kọ́ pọ̀ lọ́jà Ah, ọlọ́run ṣàánú wa. kí n má ṣe mọ sàárè ọmọ bàbá bá. mo sì ti ẹ̀wà dọ́gbọ́n bí wọ́n mo ní ah, ṣáà wá lè rò pé bàbá yẹn ni ṣé ńgbà tẹ́ ẹ lọ yẹn ṣé ẹ nọ́tìsì pé bàbá níyàwó tiwọn wọ́n ní ìyàwó mẹ́rin ni wọ́n ní ah, wọn tó lè máa bá yín jà sẹ́kọ̀ọ́ tí ẹ wọ ẹjẹ́ àmọ́ ẹni tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn kẹ́yìn náà tọ́kọ́ tẹ́ ẹ fẹ́ gbọ́ bá gbé wá sórí ètò múlẹ́rú zero nine zero lójú òpó tèmi ọrùn one seventy six five sixty two ninety seven tàbí zero zero seven zero five nine five nine five nine zero five abájá ti orí ni zero eight zero two three three three one six one eight. ẹ pè lẹ́yìn ètò ẹ̀yin gbogbo afẹ́dásẹ́tò yẹn ojú òpó di apèpèpè kọ̀ wọlé yẹn kọ́ mọ́ o ọlẹ́ni tó lọ̀rọ̀ bẹ́ẹ̀ bá pè mí lẹ́yìn ètò kò lè gbọ́n tẹ́ ẹ bá wí mọ́ àfi tó bá jẹ́ tara yín ni ẹ pè sí o ẹ dákun tara yín ni ẹ dákun omi lọkọ. ẹ bá yàfẹ́ fàtẹ̀jíṣẹ́ sọwọ́ ẹ bá sẹ́ndì á sẹ́ndì ẹsẹ̀ni tó lọ́wọ́. ẹ wò dádì ọlọ́run wọn wà solution sí i ọlọ́run yóò tú yín lẹ̀ nínú ìdè yín níkíbi tógun ọ̀bá àti wá ogun náà yóò pin ogun ọ̀sẹ̀ àpọ̀ òpin ilẹ̀ àánú ọlọ́run èésú ọlọ́run ó ṣínà ayọ̀ fún yín lágbára ọlọ́run ọlọ́run wọlé àwọn tó ń rọbí nílé ìwòsàn lọ́wọ́lọ́wọ́ yọ wọlé àwọn tí ń kíkú ewu ọmọ lọ́wọ́lọ́wọ́ yọ wọlé àwọn tọ́jọ́ súnú ọmọ wọn kò lónìí lọ́wọ́lọ́wọ́ yóò là inú yín yóò ṣì inú yín àti gbogbo ibikíbi tí wọ́n bá ti ń fọwọ́ sùn nu ògiri gbígbẹ tọwọ́ wa ò ní kú tọwọ́ yín ò ní kú lágbára ọlọ́run ó kùdìjọ́ mẹ́jọ lórí ètò múlẹ́rọ̀ mú ìwà akínsọjí àbí àwòṣeṣe. Dr Olútáyọ̀ Fálétí Òkèlọ́lá mọ̀mí jí o mọ̀mí jp ìyókù díjọ́ mẹ́jọ ròyìn ajá àbálẹ̀ ń bọ̀ ọ́ ẹ̀ mọ̀ múra lẹ̀. Fresh FM one oh five point nine Ìbàdàn ó kilẹ̀ falafala. falafala ìkànnì fresh one zero oh five point nine fm ilé orin challenge nílùú ìbàdàn láti ń kàn sí yín gbẹ̀yìn olólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé akínyìn ẹ̀kú dé àsìkò yìí lágbára ọlọ́run aṣèjèrè lẹ́nì kọ̀ọ̀kan wa ó ṣe àsìkò ti tó fún kéde ta ní lórí àtẹ fún ti sáà yìí ní báyìí ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí dídùn dídùn ní ìrántí ikú olódodo òní ló pé ọdún kan tí bàbá wa bàbá bàbá wa Chief Ezekiel Ọláníyì Akínọlá babaláje ìtù ilé àti olùdásílẹ̀ simo hotel tí wọ́n jáde láyé tá a sì ti ṣe ètò ìsìnkú wọn lọ́jọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún 2021 ayẹyẹ ètò ìrántí bàbá wa yóò wáyé ní ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2022 tá a wà yìí nínú ìjọ Christ Apostolic Church òkè ìyanu Sango eléwúrẹ́ nílùú Ìbàdàn ìṣọ̀lá máa sinmi lọ láyà Jésù olùgbàlà títí dọjọ́ àjíǹde olùkéde aya àwọn ọmọ àtọmọmọ ni wọ́n ń ṣèlédè lẹ́yìn rẹ̀. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn Nigeria's most affordable internet service provider, Tizeti Network Limited, is now live in Ibadan. Oh, yes. Ibadan residents can now enjoy our truly unlimited internet service too. Tizeti prides itself on providing the lowest cost of unlimited internet access to residential and small business customers. You can now browse, stream, and game 247 at an amazing speed and with an uncapped data plan, connect to Tizeti's fast and limited internet service for just 12,500 naira only per month. Simply pay 59,500 for installation and enjoy a one month subscription for the residential plan. What more? Visit wifi.com.ng slash OYO to sign up or call 090 8749 3040 090 8749 3040 or send email to internet at wifi.com.ng to get started now. Unlimited internet. on Yolowa. <coughs> àkókò àríyá ti tó hero honda hundred ti gbé ọdún kan ọdún aládùn kan tí a ti fi sin àwọn ọmọ nàìjíríà tí a sì dúró lóòótọ́ sí lè rí i wa ẹ̀rọ tó gbámúṣé máìlèjì tó ju akọ ẹgbẹ́ ẹ lọ oògùn agbẹ́rùlẹ́yìn tó ń le koko àti fẹ́rẹ̀mù oníbejì à ń gbé pẹ̀lú ìwúrí ẹ̀mí nàìjíríà tí ó ṣe é borí. fún àfikún àlàyé ẹ pé zero eight zero zero eight zero zero eight zero eight zero. hero honda hundred ó lágbára ó ṣe é gbọ́kànlé. Fresh FM one oh five point nine Ìbàdàn ó kilẹ̀ falafala. jújú jújú. people say we ain't no more people music we don't mind their thoughts we don't care for what they say we don't mind for what they thought about. Hey. do